àti ìgbọ́ràn àti àìgbọ́ràn mo sọ lẹ́ẹ̀kan wípé ohun gbogbo tó so mọ́ àti ohun gbogbo tóun náà so mọ́ pé tá a bá padà dé gbogbo ẹ̀ la máa yànnà lé lórí lẹ́yọ kọ̀ọ̀kan àti ìgbọ́ràn àti àìgbọ́ràn yìí ọmọdé lèmi mi ò lè sọ fáwọn bàbá wa tàbí ẹ̀yin màmá mi wípé ẹ máa gbọ́ràn àwọn ọ̀dọ́ bíi tèmi náà ni mò ń bá wí o àwọn tí wọ́n kéré sí mi tèmi náà lè yẹ gbà sí bóyá tọ́pẹ́ gbédè wa kí n fún un síbẹ̀ àwọn náà là ń sọ orin àti tọ́pẹ́ kan tẹ̀sán ní gbọ́ o ọmọ mi o ee ọmọ mi má ṣe gbàgbé ọ̀rọ̀ àjọsọ ojú ìpọ́n ṣìkìn ṣìpàlà má ṣe gbàgbé ọmọ mi owó tí òbí ẹ bá tìràkà ná jẹ́ kó fúnná o ọmọ mi má ṣe joyè arúgún àǹfààní èyí ẹlòmíràn wí àbọ̀rọ̀ tó fọ́mọ olùwàbí o ee ọmọ mi hmm. ẹ má bínú èmi ò mórí kọ ọlọ́run ò tiẹ̀ pè mí síbẹ̀ nítorí pé òun kan ti di pé mi náà lóhùn ló ṣe ra pè mí síbi tí mo wà yìí àmọ́ ẹ má wo ohun tèmi bó ṣe rí o ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ táǹtí Tọ́pẹ́ Àlàbí tí wọ́n kọ sínú orin yìí gbogbo ẹ̀yin tẹ́ wà ní sàwáwù mi gbogbo ẹ̀yin àbúrò mi hmm, ṣé léèwé la wà ni owó léèwé wa ṣé báwọn òbí wa ṣe sọ pé ká ṣe ṣé náà la ṣe ṣe ń gbà tá délé ẹ̀kọ́ gbogbo ẹ̀yin wọn tẹ́ ń kọ́ṣẹ́ ṣébi tọ́gà yín fi yín sí náà lẹ máa ń wà ṣé kò ń ṣe pé tó ti ní kẹ́ lọ ibi iṣẹ́ láàárọ̀ ẹ máa kọ́kọ́ ya ọ̀dà bọ̀dá kan ẹ máa kọ́kọ́ ya ibì kan ọ̀dọ̀rẹ́ kan tí ò yẹ kẹ́ ẹ yà ohun gbogbo tá a bá ṣe sílẹ̀ lénìí pàápàá gbogbo ibi tá a bá wà fún wa pé láti jẹ àǹfààní ẹ má gbàgbé ohun gbogbo tá a kọ́ lẹ́kọ̀ọ́ ní ìwé ni tàbí yẹ́lò gbogbo tá a bá kọ́ níṣẹ́ ọwọ́ ni àwa náà la máa jẹ tójú gbà tó bá dọ̀la mélòó la fẹ́ ṣe fún màmá wa jẹ mélòó la fẹ́ ṣe fún bàbá wa jẹ ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n ti ṣe làálàá lórí ọmọ tó jẹ́ pé nígbà tó kù dẹ̀dẹ̀ kí wọ́n jẹ wọn mọ́ ìkíní tàn ìwọlédé lórúkọ jésù kristi àtèmi àti yín lórúkọ jésù nígbà tí iṣu wọn bá tó fún wa láti jẹ lórúkọ jésù kristi a ò ní fọjọ́ lọ́jọ́ lọ ah, mo gbàdúrà pé gbogbo òbí lórúkọ jésù kristi gbogbo làálàá yín lórí ọmọ pé kí wọ́n lè jẹ́ èèyàn kí wọ́n lè débi tó fẹ́ dé lórúkọ jésù kristi kò ní já sásán ah. gbogbo ẹ̀yin òbí ní tòótọ́ gbogbo ẹ̀yin òbí tẹ̀ ń tiraka pé káwọn ọmọ yín jẹ́ èèyàn tó jẹ́ pé tọ̀sán tòru fi ń gbàdúrà fún wọn tó jẹ́ pé tọ̀sán tòun lẹ fi ń làkàkà pé káwọn náà lè rógo olùkọ́ lè ní lárí lórúkọ Jésù Kristi gbogbo làálàyín lórí wọn kò ní lọ sófo bàbá nínú Olúwa lórí àìgbọràn tí à ń sọ yìí irú àwọn nǹkan wo gan la lè kà sí abẹ́ àìgbọràn. atọ́kùn àwọn tá a lè kà sí àìgbọràn pọ̀ àṣìṣe àwọn ọmọ sóbì àìgbọràn pọ̀ ń bẹ̀rẹ̀ àṣìṣe ọmọ sí òbí àìgbọràn kó tẹ́ ń ṣe ọkàn wọn ló pọ̀ níbẹ̀. ó pọ̀ níbẹ̀ yẹn àṣìṣe òbí sí ọmọ náà àìgbọràn pọ̀ níbẹ̀ àṣìṣe ìlú kọ̀ọ̀kan sí kejì àìgbọràn pọ̀ níbẹ̀ àṣìṣe ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan àìgbọràn pọ̀ níbẹ̀ títí dé ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan àìgbọràn pọ̀ níbẹ̀ títí kan orílẹ̀-èdè kọ̀ọ̀kan àìgbọràn pọ̀ níbẹ̀ ṣùgbọ́n tá a bá wá sọ ẹ jẹ́ ká sọ ti òbí sí ọmọ tí òbí tí ọmọ lásán ń yànnà lé lórí báyìí o ẹ̀yin màá mi ẹ̀yin bá mi ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o. bíbélì onítọ́ ọmọ rẹ lọ́nà tí ó gbà fún ọ nísìnyí tó bá dàgbà tán kò ní kúrò nínú rẹ̀ náà àwa òbí nígbà mìíràn a máa ń ṣe àṣìṣe a máa sọ pé inú wa dà fi tọ́jú ọmọ ni òbí tó jẹ́ pé ó jí láàárọ̀ kùtù tó mú gògógóró tàbí tó mú gọtí tó kọmọ lọ bá rọtí wa tó bá yá àìgbọràn bàbá yẹn tó fi rán ọmọ ní lọ́tí tó bá yẹ ọmọ yẹn á máa dá ọtí yẹn mu díẹ̀ díẹ̀ á máa rọ̀gùn mu lọ́nà á máa mu díẹ̀ díẹ̀ tó bá dẹ̀ ti mu díẹ̀ díẹ̀ torí bó ṣe rí torí pé bàbá àwọn ọjọ́ kan ló máa bo odidi ìgò kan hmm. àìgbọràn bàbá sí ọmọ nìyẹn tó dẹ̀ jẹ́ pé ó léwu lọ́pọ̀lọpọ̀ nígbà mìíràn màmá náà sọ pé nígbà tí bàbá ò bá sílé á ní bá mi lọ sọ́dọ̀ bàbá lágbájá jálè wọn. ẹ bá ẹ bẹ máa máa nà pé lọ bá mi wo bóyá ó wà lé kó bá ní kó gbowó owó yẹ wá nígbà tọmọ bá dé bóyá ọmọ bẹ ìkùlé wọlé ìyàbójú lé wọlé bó ní irú bàbá irú àlè bí òṣè ní fẹ́ yí ọmọ náà mọ́lẹ̀ tó bá ti pé ó máa ṣọ. àti pé tọmọ yẹn gan bá dàgbà tí òun bá lọ ilé ọkọ nǹkan tó bá lọ́wọ́ màmá ẹ nǹkan tí ìyá ẹ fi ilẹ̀ ló máa tẹ̀lé àṣìṣe àdọ̀ àwọn òbí níwọ̀nyẹn hmm. ṣùgbọ́n kò yí ọ̀pọ̀lọpọ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ ìyá mi bàbá mi wọ́n á fọmọ wọn lẹ̀ wàá gba ìṣọ́ọ̀ṣì lọ kí lọ ọmọ fẹ́ máa ṣe lọ ọmọ ajókòó ti tẹlifíṣàn ọmọ tí ò ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ò ní òye ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ bá bá wí a máa kan pa. now nínú ìwé sakaraya orí àwọn nǹkan wà bẹ́ẹ̀ tó yẹ ká fi kọ́ ọmọ ọmọ kékeré tá bá rẹ níṣẹ́ ó lè ṣe òbí náà á ní ọmọ mi máa ṣíṣe kí wèrè tó dì sáyé ọmọdé ó ní ẹgbá ní kẹfì tì jáde. so ẹ wo lúrú ibẹ̀ yẹn ó ní ó gbọ́. ẹ sọ pé igi two by two. oyin two by two ló yẹ kọ́lá ọmọ lápá. ṣé igi two by two ò pọ̀ jù. ẹ gbọ́n tó ṣe ó ní ó gbọ́ ó gún ìjìká ó kọ etí dídí sí nítorí pé ó gbọ́ kó mọ̀ bá ṣe. Hmm. ṣùgbọ́n ọmọ mi máa kọ́ ṣiṣẹ́. so àwọn àṣìṣe tó wà látọ̀dọ̀ òbí sí ìyá sáwọn ọmọ nìyẹn. tó jẹ́ pé ẹ jẹ́ ká ronú lé lórí lónìí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. a ṣe àtúnṣe. bẹ́ẹ̀ni so torí ìṣubú tí àwọn òbí ní lónìí kò yẹ káwọn ọmọ wa ò ní. ẹ wo ọ̀pọ̀ ọmọ tó bá délé ìwé ọ̀pọ̀ òbí ò lè kú gìrì wọ yàrá ọmọ rẹ̀ nítorí ẹgbẹ́ tó wọ̀. bẹ́ẹ̀ kò dẹ̀ sí nǹkan tó bá pẹ́ kó òbí kó tó lé kó wọ ọmọ kó bọ́ ọmọ rẹ̀ délé ìwé kó wo tó ṣe nílé ìwé. ọmọ tó bí nínú ara rẹ̀. bẹ́ẹ̀ ni ah, ah. bó tẹ̀ jẹ́ ó jẹ́ alágbàtọ́ fún. Ah, ó lẹ́tọ̀ọ́ láti pé kó ba délé ìwé kí bó ló kàwé dé bó ni kíláàsì tó wà bó ló ń gbé. ibo ló ń sùn ìwà àwọn wo gan ló ń bá ṣọ̀rẹ́. òbí mi ò lè ṣe hmm. torí àtijọ́ àti máa ní mo lọ bí iṣẹ́ ni ó ti rẹ̀ mí. ọmọ ọmọ yàtọ̀ síra wọn atọ́kùn. Hmm. ọmọ yàtọ̀ síra wọn ọmọ mi ẹ̀kọ́ tó kọ́ nínú ilé kò ní yà kúrò tó bá dé ta ṣùgbọ́n ọ̀pọ̀ ọmọ mi lé ní tó bá ti kúrò lé ọmọ mi tẹ́ bá rí nígboro ẹ̀rọ àbàyè ó máa jẹ́ mímọ́ lọ́jọ́ sunday tó bá dọjọ́ monday ajẹ́jẹ́ sí bẹ́ẹ̀lì tẹ́ bá dẹ̀ rí lóye ibi lọ́nà iléèwé o tí ò lè ṣe inú ilé ó máa kó aṣọ pamọ́ àṣetò bá òbí láti mọ ìrìn ọmọ rẹ̀ nítorí àìgbọràn wa àti pàápàá torí ọjọ́ iwájú ọmọ náà ká òbí náà balẹ̀ sílẹ̀ ní fọkànbalẹ̀ àti sinmi lórí ọmọ náà títí ayérayé. kó bá lè sinmi lórí rẹ̀ hmm. so àwọn nǹkan tó yẹ káwọn ó dìmú lẹ́ni ni pé ibi tí mo ti ṣubú kò yẹ kọ́ mo ṣubú ń bẹ̀ ìwọ tó ń wò mí ìwọ tó ń gbọ́ mi ìṣubú rẹ kò ní ṣubú lérí ọmọ rẹ. àmì Jésù Kristi. okùn tó kọ́ ẹlẹ́fẹ̀ẹ́ tó gbé ẹ ṣubú tó jẹ́ kó kó dìde mo gbàdúrà kò ní kọ́ ọmọ rẹ lẹ́sẹ̀. àmì lórúkọ jésù. arákùnrin arábìnrin ẹja ronú lẹ́nìí lórí ọmọ wa ní pàtó nítorí pé àìgbọ́ràn ti wọnú ayé wọn ẹja bá wọn sọ̀rọ̀ okó tó bá ń ṣe tínú ọlọ́run ò bá dùn sí tètè jáwọ́ bẹ́ẹ̀ kọ́mọ rẹ mọ̀ bá mú kọ́mọ bá tẹ̀lé àti pé kí ọlọ́run gan má lọ bínú kó má lọ fi wọ́n sábẹ́ ègún àti èpè. olùwárà ẹ̀ lọ́wọ́ atọ́kùn. àmín jésù. ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ á ronú nítorí wípé àìgbọ́ràn tó gbé àwọn òṣùwájú ṣubú kó má bàa gbé ẹ lọ́mọ ṣubú. àmín. mo bẹ̀ ẹ́ nítorí wípé ọ̀rọ̀ yìí oore ọ̀fẹ́ ni láti gbọ́ oore ọ̀fẹ́ náà kò ní fẹ́ ẹnì kankan wá sílẹ̀ nítorí wípé ìṣubú ènìyàn o kankan ló fa o hmm. ẹnìkan ló mú ìjìyà bá ayé ẹnìkan ló mú ìjìyà bá ayé bẹ́ẹ̀ ni ló mú ìjìyà bá ayé. ó wá ta gbogbo ayé sábẹ́ ègún àti èpè. Hmm. nítorí pé àìgbọràn nítorí pé àìdúró nínú ìfẹ́ Ọlọ́run ìwọ náà nínú ìdílé rẹ lónìí kọ́ èmi náà nínú ìdílé mi lónìí kọ́ ṣé àìgbọràn tèmi ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ tó Ọlọ́run fún mi ṣé àìgbọràn mi ṣiṣẹ́ nínú agbo mímọ́ tó Ọlọ́run fi mí sí ṣé àìgbọràn mi ṣiṣẹ́ nínú àgbègbè ibi tí mo wà ṣé àìgbọràn mi ṣiṣẹ́ ní ìjọba ìbílẹ̀ ibi tí mò ń gbé ẹja ronú wa lónìí nítorí wípé ọ̀la lè pẹ́ jù èní dandan ni ọjọ́ ìgbàlá rẹ èní ni kó ṣe àtúnṣe bó ṣe ń gbọ́ yìí nítorí ọ̀la lè pẹ́jù fún ọ. nítorí pé ọ̀la lè pẹ́jù fún ọ ó lè pẹ́jù fẹ́mi náà àmọ́ lórúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run tí ọ̀la tàbí òní tàbí ìṣẹ́jú kò fi ní pẹ́jù fún tí ò fi ní pẹ́jù fẹ́mi náà àtàlejò mi lórúkọ Jésù Kristi kò ní fò wá dá. gẹ́gẹ́ bí ìṣe wa tún ṣe ń padà wà wọ́n nígbà tá a bá padà dé kó tó nípa dágbére a máa tún yẹ nǹkan kan wò lórí ọ̀rọ̀ àìgbọràn yìí ó yá ẹja jọdókè lọ́nà